ilé lárin lákórè ọ̀nà lárin lákayọ̀ ọ̀nà lárin lákòyó olóòṣà àbìkó lórí eyín kekeke là ń mú jogbó eyín kekeke là ń mú jobì kí lológbò ń jẹ ìfà ìfà lológbò ń jẹ àtọmọdé ìlú àtàgbà ìlú wọn máa kórè bọ̀ lọ́dọ̀ wa àtúntì dé bá a dé ṣe ń dé peter simon record international agbáṣà ní gbogbo àgbáyé ká àbàtà èyí tá a tún mú wá lọ́tẹ̀ yìí ó tún pinmirin ó gan ti yọ ó le púpọ̀ jù ọdún eégún tìlú ìyẹ́sí ọ̀tà ibẹ̀ la lọ lénìí báwo lọ́dún eégún ṣe lọ sí kí lorúkọ olórí eégún wọn kí lorúkọ àwọn olóyè tìlú yẹ sí àti gbogbo ẹ gbogbo ẹ ẹ gbádùn wa dọ́ba nínú fọ́nrán tẹ́ ẹ fẹ́ wò yìí <laughs> ìyẹ́sí òró wò ó ìgbàlẹ̀ egúngún tìlú ìyẹ́sí òun lẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí látòrí olórí eégún ìbàrú tó jẹ́ olórí eégún ti ìlú ìyẹ́sí ìyẹ́sí òró wò ó ọmọ asùndé fọ̀rùn bọra bí aṣọ ọmọ èpò wẹ́wẹ̀ẹ́wẹ́ lòde ìyẹ́sí kò ṣeé fọkọ́ro kò ṣeé fàdárò bá òró àgbọ́dọ̀ lọ níbẹ̀ àkẹ́sànlẹ́rí ọlọ́kọ̀ nílé ìṣẹ́rí ọmọ irinwó ọ̀pọ̀ ẹgbẹ̀rún àjẹ́ ọmọwájú ọlọ́kọ̀ tí ń sowó ẹ̀yìn ọlọ́kọ̀ á sì jìgbà lẹ̀kẹ̀ bẹ́ẹ̀ lára ayọ̀ká àbílẹ̀ la rí dáramọ́lá arílábò ọya ìkọ̀tàn èdè àwórì ni wọ́n fi sọ yẹn àbọ̀bàdé àbọ̀bàdé ayélabówó ẹ̀yẹ́ bàbá rẹ̀ dì í ẹ̀yà agbórí gidi akọ bàbá wo abọ́badé eégún ọ̀nà lè wù sàké agbátẹrù ti ọdún eégún yìí adúpẹ́ àjọkóyìnbó agbọmọlà bí òrìṣà ewé ńlá fojúbayé <laughs> ewé ńlá fojúbayé láyẹ̀wú eégún ọdẹ tìlú ìyẹ́sí ìlú dẹ̀rọ̀ ayéṣòro láàrúmọ̀ ẹ̀ ti ń rí gbogbo àwọn eégún wọ̀nyí ẹ ti ń rí gbogbo wọn ìjàkadì àní rírù yẹn oníkókó wò ó olórí elérèé èrèrèé gbogbo àwọn eégún wọ̀nyí pápátá ni wọ́n wà nílùú ìyẹ́sí tẹ́ ẹ máa fojú kàn lẹ́ni dáramọ́lá ẹ sì ń wò wọ́n ní ìgbàlẹ̀ ògògó náà ò gbẹ́yìn ayé là ń bẹ̀rù gan ò tògúnlàṣẹ lára àwọn eégún jàǹkànjàǹkàn tó wà nílùú ìyẹ́sí igbóògbàlẹ̀ ìlú ìyẹ́sí òun la wà yìí bẹ́ẹ̀ la tún rí eégún olóògbòjò bàbá eégún ọbádìméjì <laughs> afẹ̀rẹ̀gẹ̀dì àwọn bàbá wo ọbádìméjì àárí pé adé ló wà lórí ẹ̀ bádé ṣe wà lórí ìbàrú bẹ́ẹ̀ ni ọbádìméjì náà ló ń lo adé nínú àwọn eégún alágbádá alágbòólẹ̀ ń wò yìí mẹ́ṣí òbejì ẹṣin bíbejì wọn á yè ṣe èèyàn bíjì wọn á yọrọ ẹṣin àrùwá bẹ̀ta làwọn lé ọlá ìbí wọn gbé ìjọba lérí ọba àwọn olóyè ọ̀jẹ̀ láti ìlú ọ̀bẹ́rẹ̀ títí lọ dé atan àwọn ni ẹ̀ ń wò yìí bàbá wa baálé baálé ọkọ̀ ìlú olóyè Fatai Àgbébí yìí baálé baálé ọkọ̀ ìlú tìlú Ìyẹ́sí ọmọ oníyẹ́sí òróró ọmọ orúkú ẹ̀bẹ̀ ọmọ ẹlẹ́ja ọmọ èpò wẹ́wẹ̀wẹ́ níta Ìyẹ́sí kò ṣeé fọkọ́ro kò ṣeé fàdárò bá òró àgbọ́dọ̀ lọ níbẹ̀ bàbá lẹ́rí tí wọ́n wọ igbó ògbàlẹ̀ báyìí bẹ́ẹ̀ la rí àwọn ìyá wa tí wọ́n jẹ́ ìyá àgbà ọ̀jẹ̀ tìlú ìyẹ́sí látòrí ìyá wa tí wọ́n jẹ́ ìyá àgan ìyá àgan òbí dúdú gbogbo ọmọ lóye bí pupa ìjíǹjí tí mo jí mo mọ̀ pé màá gun àsùnwọ̀n mọ́ imoro nígbàlẹ̀ àfẹ̀mọ́jú máa kóyà méjìlélógún lọ́wọ́ kójúmọ́ tó wọ́n máa bòkè tèrè bété tí bàbá wọn fi ń ṣawo àti gbogbo àwọn olóyè ọ̀jẹ̀ tó kù tí wọ́n jẹ́ olóyè ọ̀jẹ̀ obìnrin gbogbo wọn pátá lẹ́wọ̀n tí wọ́n jókòó ṣègẹ̀ṣègẹ̀ yìí eégún tí ẹ̀ ń wò yìí ni ọba rẹ́láyé onílẹ̀ lónìí re ọba lọ́láyé òun lẹni tí ó ń fi orí balẹ̀ níwájú àwọn ọ̀yá àgbà ọ̀jẹ̀ yìí ó ń kí wọn kú ọdún ó ń kí wọn kú ìyèdún àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí gbogbo wọn ni wọ́n ń jáde wá ní kọ̀ọ̀kan èjèèjì láti ilé wọn wá wọ igbó ìgbàlẹ̀ akọ agbẹ́ni lọ bí odò ọmọ ọba lọ́láyé onídìí òrè ń bẹ́tì ọ̀bẹ̀bẹ̀ ṣọ́kọ àwọn ọ̀ṣàrà ẹ wò ṣàrà bó ṣe ń ṣèdí wájú ọba lọ́láyé ẹ kú àfìdíbalẹ̀ ń bẹ̀ akú ọdún akú ìyèdún àwọn olóyè ọ̀jẹ̀lẹ̀ ń wò tí wọ́n jókòó rẹpẹtẹ yìí àwọn olóyè tuntun àti àwọn olóyè àtijọ́ gbogbo wa ni wọ́n forí paríkò tí wọ́n jọ wà ń bẹ̀ òpin làákọ̀lù ọmọ dàbí olúwo ekò jégéjégé ó dánmọ ló kó agbára gbogbo yín pápátá ni ẹ sì máa gbọ́ orúkọ wọn atọ́kàn lọ́jẹ̀ gbogbo wọn lẹ sì máa gbọ́ orúkọ wọn olórí gbogbo ọmọ ẹ̀rí wo ẹ̀tí gbogbo àwọn ọmọ ẹ̀rí wo ẹ̀rí wọn pé wọ́n wà ń bẹ̀ bẹ́ẹ̀ làwọn olóyè ọ̀jẹ̀ láti ìlú ọ̀tà àwọn ìyá àgbà ọ̀jẹ̀ láti ìlú ọ̀tà àwọn náà wọn ò gbẹ́yìn gbogbo wọn ni wọ́n wà níkàlẹ̀ lọ́jọ́ ọ̀hún ọlọ́pàá mọ́ láti ìlú orílẹ̀ agége olùkòsì lórílẹ̀ agége àwọn lẹ́ ń wò tá a bá ti ń ṣe ọdún eégún ní gbogbo ilẹ̀ Àwórì lápapọ̀ gbogbo wa máa jọ ń wà ń bẹ̀ ni ẹjọ́ máa ń gbéra wa lárugẹ ni bàbá wa ọlọ́ta kiri àgbà ọ̀tà gbámúriṣẹ́ rí àwọn lẹ́rí tí wọ́n jáde yẹn àyọ̀ká àbílẹ̀ òun ni ẹ̀ ń wò yìí eégún olúmọ̀mí ọmọ èrè lápá yáyan ọkà ẹlẹ́mọ̀ṣọ́ ọ̀ra ọmọ agún bíi ewé ọpa ẹrú ní bá wọn gbàdí ọ̀la níta yẹlẹ ìwọ̀fà ní bá wọn gbàdí ara lápá àkọ́gbé ìyàwó ní bá wọn gbàdí ọ̀kí ọmọ ṣiṣẹ́ orówó ẹ̀kú ọdún ẹ̀kú yèdùn olúwo àsápìọ̀là àwọn ni ẹ̀rí tí àwọn náà kọjá yẹn ọba di méjì afẹ̀rẹ̀gẹ̀dì àwọn nínú àwọn eégún ńlá nílùú ìyẹ́sí ẹ̀ rí pé adé ló wà lórí òun náà àkú <laughs> ọdún àkú yèdùn àṣèyíṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí ẹ̀rí pé wọ́n wọ̀ gbalẹ̀ rápá lámọ níwọ̀n bàtà àbápá yagilẹ́nu òrílù àyàn kọ́mọ léjìká nàyìn àgbórí odólùfẹ́gún ó gbórí odólùfẹ́ òòṣà orí ìtàgé lẹgbẹ́lẹ lò fún ládòkun ọmọ ọ̀sásásá bí ọ̀sán pọ́n kòró mi lẹ́fẹ̀jẹ̀wẹ̀dà kò bàjẹ́ mọ́ ojú tì wọ́n ọkọ̀ ṣubúladé ayérogún ìdìrí ọgbọ̀n ayé òní yé ni kídìrì ọmọ màdé ni ọmọ ayé eré ọmọ alágbọn àyíkú ọmọ alágbọn àyílà ọmọ ayígbiri kánú odua bàtàtà oògùn pírímọlájà ẹ wá wò dìrì tí mo bá mulẹ̀ tí ò dání àyíkú etí ọ̀gán ọmọ orò nídìrè ìdìrẹ ìjà náà máa fàdán mẹ́fà ṣẹbọ àdán di mẹ́fà nídìrẹ bí mo ṣe ń pè lòun náà ń fi ìlù pè mí òṣè òṣè <laughs> ẹ gbádùn adọ́ba mo ti sọ fún yín. ẹyẹ bàmá rè dì í lẹ́ ń wò tó ń forí balẹ̀ wájú àwọn ìyá àgbọ̀jẹ̀ yẹ ya gbórí igi dákọ tìlú ìyẹ́sí ọ̀gbùnlọ́yọ́ ti wá aṣọ ògùn láyà ẹyẹ pẹ́lòdì àbẹ́yẹ wí ẹyẹ òṣè ẹyẹ òrò ẹyẹ òfẹ́ kìtẹ́gbẹ́ ó bàjẹ́ ọ̀yọ́lẹ̀yẹ́ bàárẹ̀ ẹyẹ rẹ̀ kókó ogi ọ̀bùlọ̀yọ́ ti wá aṣọ ogun làyà. <laughs> ìbàrú tó jẹ́ olórí eégún ti ìlú ìyẹ́sí òun ni ẹ̀ ń wò tó yọ yẹmẹyẹmẹ yìí ìbàrú ọdẹ ògbómọ̀ ìyá àbàrú kú wọn náà gbọ́dọ̀ sunkún rẹ bàbá àbàrú kú wọn náà gbọ́dọ̀ sunkún rẹ ìkòkò gbẹ̀gìrì ló fọ́dànù níbàrú ilé ń jọ́ tí a sunkún oṣù méje agbàrúwẹ̀ oṣù mẹ́fà <laughs> eégún oníyẹ̀sí òróòwò ọta kìrí àgbà ọta gbámúrinṣẹ́ rí ìkòkò ṣoògùn máa wẹ̀ obìnrin ìjọkànlá lówó ojoojúmọ́ lówó ọlọ́ta ó dé ọlọ́ta fòfó èlé ọmọ ẹ̀pàkún ẹ̀pàkàn tó ta méjì nírẹ̀ lú eégún á rẹ̀ lú ọmọ akàn lọ́jẹ̀ bájídé ọmọ ọlọ́ta ló la wo ọmọ àyí ṣubú ọmọ àyí dìde ọmọ àyí rẹ̀rẹ̀ tí ń bẹ lọ́nà ti dọ̀fihàn ìgbà tá àyí ṣubú jọ́ sí oní wọn fi gbà yí dìde ẹ̀ ọlọ́ta kìrí àgbà akíyín bẹ́ẹ̀ la kí ẹ̀ ṣọ̀run àyàn òkò tìlú ọ̀tà gbogbo yín pátá la kí. àwọn àgbà eégún nílùú ìyẹ́sí òun ni ẹ̀ ń wò tí wọ́n ń bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí àpò ọdún akú ìyèdùn àṣèyí ṣàmọ́dú àṣàmọ́dúṣẹ̀mí ẹ wo èrò ẹ tí ìrérò ńgbà <laughs> tó bá máa yá gan bẹ́ẹ̀rù bá dé tán bóyá ni ìbàrú fún rẹ̀ máa ráyè jó níbi tèrò máa pọ̀ dé àṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni àárọ̀ láti máa mọ̀ balẹ̀ ṣe máa rí kọba kó jẹ́kálẹ́ ó sanwó àjò òwúrọ̀ lọ àwa lè máa sọ nípa ọdún eégún ti ìlú ìyẹ́sí atọ́kùn tìlú dìmù ẹ̀yin náà wá àkó ọdún o àkó ìyèdùn eégún tó ń bọ̀ yìí ni àyèlàbówó àyèlàbówó ẹ̀yin náà láfi sí lọ eégún alágbá bàbá mariwo mi ń lẹ̀ bàbá tòṣà ọ̀fọ̀ òní ìṣèjímèrè káfà alágbá àkówó owó lọ́lá bó bá ṣe lórí ẹlẹ́mọ̀ṣọ́ àṣe lórí omidan àgbà bàbá mariwo apàjẹ́ polóbi ọkọ̀ ìyá aláró bó bá pàjẹ́ lọ́sàn á tún pàjẹ́ lóru <laughs> égbà pàjẹ́ tìlú ìyẹ́sí òun lẹ́rìí tó ń jáde bọ̀ yìí kò ní bàjẹ́. onílù yẹn ń pòwe lóníranran àlátálájá bá lá inú ajá ló gbé ẹnìkan òmẹyàn ọlá ohun tó lúwa ó ṣe kò fi wọn ẹnìkan. olóyè ọlọ́pọ̀dà mọ́lá ọmọ ẹranko yáyò ilẹ̀kùn àjíkàn odì ni ẹ̀rí tí wọ́n jáde tí wọ́n múrù kẹ̀rẹ̀ dání atọ́kùnrin ń wò tí ó mú ìṣàn dání yìí tó wà ní iwájú ẹ̀gẹ́ atọ́kùnmókun ó lé òṣùnìyàn olókun dùn nígbàlẹ̀ ìgbà tí ìṣùnrùn ọ̀jẹ̀ kílẹ̀ òbòkùn sí lápá sí ẹni ará kan tí ń jíjú awo ìbàrú lẹ́rí tí ó ń jáde láti igbó ìgbàlẹ̀ yìí tí atọ́kùn tó wà wájú ẹ̀ wẹ́ẹ̀ ní ẹ̀ṣọ̀run ọ̀jẹ̀ tìlú ọ̀tà ló dúró lẹ́gbẹ̀ẹ́ gbágbágbá <laughs> à ń bára wa ṣe ni àwa ìwé ìwò yìí gbogbo ọlọ́jẹ̀ láwórì pápátá àti káàkiri ilẹ̀ yorùbá àjọ máa ń bára wa ṣe ni ìbàrú lẹ́rí tó ti jáde yó ẹ fún bàrú láàyè ẹ jẹ́ kó ráyè ibi ṣeré ó ṣẹ̀ṣẹ̀ ti kọ̀lí ọ̀run bọ̀ wálé ayé ó jí ó gbé ni ni ayé gbúrúrú ni ẹjẹ́ àwọ̀ ọ̀sẹ̀ ẹjọ́ ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá <laughs> ẹ̀rí pé ìbàrú ó tú yáyá ó tú yàyà bẹ́ẹ̀ làwọn eégún tó kù náà bẹ̀rẹ̀ sí gbàjọ́ pẹ̀lú ẹ̀ <laughs> àwọn olóyè gan wọn ò fẹ́ kó wọlẹ̀ kálukú wọn ni wọ́n ń jó ní kọ̀ọ̀kan èjèèjì ọba di méjì náà ó tú gbàgbàgbà ó túra ká ìbàrúlẹ̀ rí i tó ń jó lọ́wọ́ yìí. àwọn orin ìbílẹ̀ lóníranran kò ṣàì wáyé láwọn orin àtayébáyé tá a máa ń fẹ́ kí gbogbo ẹ̀kọ́ máa wà lákọsílẹ̀ ẹ jẹ́ ká gbọ́ yìí tí wọ́n ń kọ lọ́wọ́ yìí. ìbàrú máa gbẹ̀sẹ̀ ní kọ̀ọ̀kan ọdọọdún là ń rórógbó ọdọọdún là ń ráwùsá ọdọọdún là ń rọmọ obì láṣìṣẹ́ gbogbo wa la máa ṣàmọ́dún <laughs> ìbàrú lẹ́rí tó ń gbẹ̀sẹ̀ ní kọ̀ọ̀kan nígbà táwọn ìyá àgbà ọ̀jẹ̀ àti gbogbo àwọn olóyè tí wọ́n tò tí wọ́n ń kọ orin láwọn orin eh, àjogúnbá láwọn orin ilẹ̀ wa bá a bá ń sọ̀rọ̀ nípa ọdún eégún tìlú ìyẹ́sí <laughs> látòrí baálé baálé ọkọ̀ ìlú akíwọn olóyè fàtáyà àgbébí àti gbogbo àwọn olóyè ọ̀jẹ̀ àti gbogbo olóyè ìlú ìyẹ́sí pápátá àkí gbogbo yín pé ẹ kú ọdún ẹ kú ìyẹ̀dún àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí gbogbo àwọn olóyè tìlú ìyẹ́sí lápapọ̀ tá a bá ń sọ nípa ọdún eégún yìí látòrí baálẹ̀ àti gbogbo àwọn olóyè ìlú tìlú ìyẹ́sí gbogbo yín pápátá la kí pé ẹ kú ọdún ẹ kú ìyèdún àníṣe aláìmẹ́nubà àwọn olóyè ọ̀jẹ̀ tìlú ìyẹ́sí látòrí olóyè àlà ní dàda ọlọ́kàn dàmúyán láwọn ọmọ ẹranko yáyò ilẹ̀kùn àjíkàn òdì ojoojúmọ́ ló dì í kàn mí bí ẹni àgbà lóbìnrin àwọ̀lé ọmọ ṣọ̀run ẹ̀yọ̀ àdá ìjárá ọmọ ìyànká ọmọ bẹ́kọrẹ́ ni mò fi àgan ọmọ ẹranko gbá mi lójú kí n múrin awokọ irú agbó balẹ̀ nígbàlẹ̀ gbémi gbémi là á ṣàgan nílé baba tó bí yín lọ́mọ àgan ò gbọ́dọ̀ fò fẹ̀rẹ̀ kí wọ́n fìrùn lẹ̀ nígbàlẹ̀ ìgbà ti fẹ́ẹ́ lùnà ìdí ẹ̀mí asolóko bí ewé àgbàdo òjò adẹlẹ́wù ẹ̀tù ríẹ́ríẹ́ ẹ̀kú ọdún ẹ̀kú ìyèdún àṣeyí ṣàmọ́dún bẹ́ẹ̀ la kí olóyè súlè àdìgún ọlọ́ba kiri àgbá olórí ẹbí ọ̀tá gbámúrin sẹ́rì ìkòkò sóògùn máwẹ̀ òbírí ìjọkọlà lọ́wọ́ ojoojúmọ́ lọ́wọ́ ọlọ́ta ó dí ọlọ́ta fòfú èlé ọmọ ẹ̀pàkùn ẹ̀pàkọ̀ tó ta méjì nírẹ̀lú eégún ààrẹ̀lú ọmọ akọ̀lọ́jẹ̀ ẹ̀bájídé ọmọ ọlọ́ta ló lawọ ọmọ àyíṣubú ọmọ àyídìde ọmọ àyírẹ̀rẹ̀ tí ń bẹ lọ́nà ti dọ̀fihàn mo ṣe ń kí ọlọ́ta lọ́wọ́ bẹ́ẹ̀ ni ọbàdí méjì náà ń fi ẹsẹ̀ rájó ìbárúkọ ògbẹ́yìn gbogbo wọn ni wọ́n ń jó pẹ̀lú gbogbo àwọn eégún lágbádá gbogbo wọn ni wọ́n ń jó níkọ̀kọ̀ ìjèjì ọlọ́ta ni mò ń kì lọ́wọ́ ìbárúgbàjó ìjó ẹ̀fún láàyè ẹjọ́ ríbi jó ìyá àgọ́ òbí dúdú pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo ọmọ olóyè bíi pupa mo sì ń bọ̀ bàbá tó sọ ní ìgbàgbé olóyè náà jìmù agogo dẹ agogo dẹ tí ń bò ṣàlẹ́rù balógun òrí mọ́yàlé abayarun ọmọkùnrin gàlẹ́ abiléyọ gbàgà ńwájú abiléyọ gbàgà lẹ́yìn abilé gbogbo lóúnjẹ lóúnjẹ ọ̀kan lé èèyàn tí ń kọ́ tara ọ̀run pẹ̀lú ẹ̀kú ọdún ẹ̀kú ìyèdùn ìbàrúlẹ̀ rí tó ti dé ìṣọ́lẹ̀ kan níbi tí àwọn ọ̀yá àgbà ọ̀jẹ̀ tí wọ́n máa ń péjọ sí tó ń kí wọn lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ló ń ṣàdúrà fún wọn làwọn náà ń wúre fún un báwọn rí ìbàrú lọ́dún yìí àwọn á tún rí lẹ́ẹ̀míì òun náà lòun ti kọ́lé ọ̀run bọ̀ wálé ayé òun rí wọn lọ́dún yìí òun á rí wọn lẹ́ẹ̀míì tó rọ́dọọdún là ń ọdọọdún là ń ráwùsá bẹ́ẹ̀ ni gbogbo àwọn olóyè ọ̀jẹ̀ ni wọ́n àní gbàgbé olóyè àlàmú àjàyí èkó jégéjégé àdọ́mọlókun agbára olóyè elékòó ọkùnrin tìlú ìyẹ́sí àkí gbogbo yín kú ọdún olóyè àkànní jamiu ọ̀sìn ìmọ̀rànjẹ ẹ̀yẹ́ bàlẹ̀ ń wò yìí tó ń gòkè wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀yẹ́ bàmá rè díẹ̀ ya gbórí igi dákọ àkú ọdún àkú ìyẹ̀dún olóyè jamiu hasan atọ́kùnmọ́kùn ó lé òun lẹ́rí tó wà wájú ìbàrú pẹ̀lú ìṣọ́lọ́wọ́ atọ́kùnmokùn ó lè òṣùwọ̀n lókun dùn nígbàlẹ̀ ìgbà tí mi òṣùwọ̀n ọ̀jẹ̀ kílẹ̀ yóò fokùn sí ńlápá sí ẹni ará kan tí ń jíjú awo ẹ̀kú ọdún ẹ̀kú òyèdún olóyè káyọ̀dé bá ń kọ́lé olóògbé ará ògbójò bájídé ọmọọba adélétejìtejì òpèsè ọ̀gọ̀jọ́ lọ́mọ àlejò onígbín ọ̀jẹ̀ tìlú ìyẹ́sí òní bàjẹ́ akú ọdún akú òyèdún olóyè ọlájídé àjàyí aṣíwájú ọ̀jẹ̀ ti gbogbo òlú ìyẹ́sí akíyín àní ìgbàgbé olóyè wàhídì owólọlá alágbá bàbá mariwo òmí ńlẹ̀ bàbá tòṣà ọ̀fọ̀ òní ṣèjì mèrè káfàlágbà àkówó bó bá ṣe lórí ẹlẹ́mọ̀ṣọ́ àṣe lórí omidan ẹ̀ẹ́kú ọdún ẹ̀kú ìyèdún àṣèyí ṣàmọ́dún o. olóyè ọlájídé àjàyí aṣíwájú ọ̀jẹ̀ olóyè sahil lawal amọ́jẹ̀ ní ìhàmúlé awo gbóná giriri ó mọ́jọ́sọ lókun bí àrọ̀ ni ti gbogbo ìlú ìyẹ́sí ẹ̀kú ọdún olóyè ganiu agogo dẹ èèṣọ ọ̀run àyàn òkò jákọ lẹ́yìn bàtà pinyangan létí olómele àjọ òjòkú ọmọ hóò tí ń jégún àkú ọdún àkú ìyèdún bẹ́ẹ̀ ni olóyè akíntọ́lá alápínni àrípẹ̀kun awo àgbà oyè lẹ́yọ̀ alàmọ̀ràn níjà alágbá àwọn ọlọ́gbọ́n níjà kí ọ̀kọ́ lè yàn kọ́tara ọ̀run pẹ̀lú idà tí ń jẹ̀ fún akọ̀ akọ̀ tí ò bá gbójú òun ni idà ń jẹ̀ fún ẹ àgbàgbé olóyè eléjì awo àgan eléjì awo àgan àkìyín ẹkú ọdún ẹkú ìyèdún mi ò ní kí gbogbo àwọn èèyàn yìí kí n gbàgbé olóyè ṣẹ́gun báńkọ́lé ààrẹ tìmí lọ́jẹ̀ ààrẹ ọ̀jẹ̀ ọkùnrin tìlú ìyẹ́sí àkí gbogbo yín ẹ kú ọdún ẹ kú ìyèdún bí n bá ń kí àwọn olóyè yìí lọ́wọ́lọ́wọ́ ẹ máa fi ẹnu ba olóyè lọ́la ọ̀nàrẹ́bù kazeem o àkànní aka sake <laughs> mo ṣe dárúkọ sake ìbàlú náà gbẹ́sẹ̀ jó ọ̀nàrẹ́bù <laughs> sake mo kí yín máa bá ń tọ́jú aláàjì àṣìfá ọlákúnlé alhaji àṣìfá ọlákúnlé ó lẹ̀gẹ̀ tí ń ta méjì lókè ó mọ́jọ́ sorókùn bí àrọ̀ ni ó ní dànìdànì lápò gbogbo yín pápátá ni mo kí mi ò gbàgbé gbogbo ẹgbẹ́ òróòwò progressive union nílùú yẹsí ẹ̀yin ọmọ orúkú ẹ̀bẹ̀ ọmọ ẹlẹ́ja ẹ̀kú ọdún ẹ̀kú ìyèdú àyọ̀ká ìbílẹ̀ lẹ́ni tí ó ń jó lọ́wọ́lọ́wọ́ yìí olúmọ̀mí ọmọ eré lápá ìyá ìyanká ẹlẹ́mọ̀ṣọ́ ọ̀ra ọmọ agún bíi ewé ọ̀pá tẹ̀tẹ̀ mú tẹ̀mọ́ lójú lápá ẹ̀rú ní bá wọn gbàdí ọ̀ra níta yé lé ìwọ̀fà ní bá wọn gbàyà ara lápá àkọ́gbé ìyàwó ní bá wọn gbàdí ọ̀kín ọmọ ṣiṣẹ́ orówó ṣiṣẹ́ orówó owó dìran bá bẹ̀ yín ìmọ̀ mí ọmọ èrè lápá ẹ̀kú ọdún ó pàjẹ́pò <laughs> ó pàjẹ́pò ẹ̀kú ọdún bá a bá kí gbogbo àwọn olóyè ọ̀jẹ̀ ọkùnrin tán àní gbàgbé àwọn olóyè ọ̀jẹ̀ obìnrin gbogbo wọn pátá ni wọ́n wà ń kalẹ̀ látọ̀rí ìyá wa olóyè kabiratu lawal ìyá àgọ́ òbí dúdú gbogbo ọmọ olóyè bí pupa ìjíǹjí tí mo jí mo mọ̀ pé mà gan àsùnwọ̀n mọ́ imú ò nígbàlẹ̀ àfẹ̀mọ́jú máa kóyà méjìlélógún lọ́wọ́ kójúmọ́ tó mọ́ máa bòkè tèrè bété tí bàbá wọn fi ń ṣawo torí àsùnwọ̀n mọ́ imú ò nígbàlẹ̀ ìgbà tí fẹ́ẹ́ lùnà igi ẹ̀mí asolóko bí ẹwẹ́ àgbẹ̀dòdò adẹ́rẹ́wẹ̀tù mo kì í yín o <laughs> ọya ìkọ̀tán òun lẹ̀ ń wò yìí ọya ti kọ̀tán ẹ rí dà lọ́wọ́ ẹ̀ ọ̀kàrà ní ìlọjẹ ọ̀yá tinúkẹ́ ọ̀yá ṣe gbẹ́kẹ̀ lórí ẹṣin ẹ̀kú ọdún ẹ̀kú ìyèdún nínú àwọn olóyè ọ̀jẹ̀ obìnrin tí mò ń kí lọ́wọ́lọ́wọ́ olóyè kẹ́hìndé ayédọ́gbọ́n ọlọ́pọ̀dà obìnrin mọ́yánlá ọmọ ẹranko yáyò ilẹ̀kùn àjíkọ̀ òdì ojoojúmọ́ ló dì í mí bí ẹni àgbà lóbìnrin àdáǹjára ọmọ ìyànkà ọmọ kọkọrẹ́ ni mo fi àgán ọmọ ẹranko gbá ń lójú kí n múrin awokọ irú àgán ò balẹ̀ nígbalẹ̀ ìbàrúlẹ̀ ni ó jáde láti ilé baálé baálé ọkọ̀ ìlú tìlú ìyẹ́sí olóyè Fatai Àgbébí yìí ẹ̀ tó lọ ṣe kú kalẹ̀ àgòrò ní ààfin sí baálẹ̀ nínú àwọn olóyè ọ̀jẹ̀ obìnrin tí mò ń dáná lọ́wọ́lọ́wọ́ olóyè Waliat Lawal èkó jégéjégé ó dọ́mọ ló kó agbára ẹ̀ kò ní bàjẹ́ ògùṣọ̀ ẹ̀kú ọdún ẹ̀kú ìyèdún àṣèyí ṣàmọ́dún olóyè Fatima òpè làákànlú ọmọdáadé olúwo àgbà oyè lẹ́yọ̀ọ́ ìgbàlẹ̀ òkun mọ́ wọ́n ní wọ́n lọ rèé kò pé wọ́n lé já ìgbàdé kí já ìgbàdé tó dé ìgbókun ìgbóya òpin òṣọ̀jẹ̀ èṣù ọ̀run òṣàwò pípé ni wọ́n péjọ sẹ́kùlé òpin kí wọ́n tó fi wọ́n ṣàwọ ọmọ òkè kan òkè kan tí ń bẹ lẹ́kùlé ọ̀wọ́n ìbẹ̀rẹ̀ màrí ògbé ń péjọ sí dúdú èèyàn tí ò mọ iye àtòrí ẹ pé wọ́n lè rèé dógògó lóró wá wo ṣẹ́ tí patiya ń ṣe lára òpé sùn ó fẹ́ rọrí ẹ̀rù òpé ń bè <laughs> mí ẹ̀rù òpé ìbàrú rẹ rí tó ń kọsẹ̀ ní ojúṣàngó tó ń wọ ojúṣàngó lọ́wọ́lọ́wọ́ báyìí kò ní bàjẹ́ nínú àwọn olóyè ọ̀jẹ̀ obìnrin náà ni olóyè àkànní ọmọ bísọ́lá àkànní eléfìrí ọ̀jẹ̀ tìlú ìyẹ́sí akínyìn olóyè rábí òbí ẹlẹ́ṣọ́ ọ̀jẹ̀ obìnrin tìlú ìyẹ́sí bẹ́ẹ̀ ni olóyè amidat owólọlá ọlọ́jẹ̀ ará ọ̀jọ̀ wọ̀kú jẹ́ ìrànlọ́wọ́ ará àgbóṣòkun ọmọgi dúdú ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ mẹ́gùn ìjà ò ṣe é lára ọ̀jẹ́ ara ọ̀jẹ́ wọn ò ṣe é fìjà lọ bó bá fìjà lọ wọn ogun ni wọ́n ń gbé koni àrè ọ̀pọ̀nà omi ọ̀nà láre ẹ̀kú ọdún ẹ̀kú ìyèdún àṣèyí ṣàmọ́dún olóyè aṣíwájú babatunde atókànlọ́jẹ̀ ẹ jẹ́ ká lọ gbọ́rọ̀ látẹnu arẹ́gbẹ́ fúnra ẹ̀ níbi tá a ti ń ṣètò lọ́wọ́ mò ń bọ̀ o. mọ̀dàmọ́ láti ìtòkò òun ń wò yìí tó jẹ́ olórí ẹjọ́ ẹ jẹ́ ká fún ẹ̀yìn fáwọn eégún wọ̀nyí ká fún ọ láyè dáadáa ẹ olórí eégún láyè ìbàrú ọ̀pẹ òkú ewé kàrọ̀ àyọ̀kọ̀ kò ní bàjẹ́ fún àgbẹ̀bí o ìgbà tó jẹ́ olórí eégún ní ìlú ìlú ìyẹ́sí òun ni ẹ̀ ń wò yìí. ìbàrúlẹ̀ rí tí ó ń kí olóyè àró àró tìlú ìtẹ̀lẹ̀ ojúbánirẹ́ òdekun ẹni aṣèyìndé ni òwọ́pọ̀ ṣàṣeyàn ní fẹ́ni lẹ́yìn bá àbá sílé ojúbánirẹ́ tajà tẹran ní fẹ́ni lójú ẹni ẹ̀ bẹ́ẹ̀ ni olórí ọdẹ tìlú ìtẹ̀lẹ̀ wọ́n jókòó tì í ṣínà ọ̀ṣọ́ náà ó wà ń bẹ̀ ní òkú mọ̀ ìyá àbàrúkú wọn náà gbọ́dọ̀ sunkún rẹ bàbá àbàrúkú wọn náà gbọ́dọ̀ sunkún rẹ ìkókó gbẹ̀gìrì ló bọ́ dànù nígbàrúkulé asunkún oṣù méje agbàrúwẹ̀ oṣù mẹ́fà olùyẹsí òróró ọmọ asùnjẹ bọ̀rúkọlá bí aṣọ ọmọ èkó wẹ́ẹ̀wẹ́ lè tẹ ìyẹsí kò ṣeé fọkọ́ro kò ṣeé fàdárò báàrò àgbọ́dọ̀ lọ́líbẹ́. kùlíbàjẹ́ ọmọ àkẹ́sàn lẹ́rí ọlọ́kọ̀ lè ṣẹ́rí ọmọ irinwó ọpẹ ẹgbẹ̀rún àjè ọmọ wájú ọlọ́kọ̀ tí ń sowó ẹ̀yìn ọlọ́kọ̀ á sì jìgbà lẹ̀kẹ̀ àgèdègédé ọlọ́kọ̀ tí ń tàn yẹbẹyẹbẹ lójú omi ọmọ káfàjẹwà ọmọ káfọ́ ọwọ́ ṣẹ́rí ní gbowó ọkọ̀ èèyàn kan ò ní gbowó ọkọ̀ lọ́wọ́ àkẹsàn ẹni bá gbowó ọkọ̀ lọ́wọ́ òsì èrò tó gbowó ọkọ̀ lọ́wọ́ àkẹsàn aago tó pàtàkì àgbọ̀rún lọ ni òbí ìdá ọmọ aṣù lọ́kọ̀ olúwẹ̀rẹ̀ ọmọ ọkọ orí ẹṣin òbí ajílù ọmọ àyè òjèjò àlùkò tá a búlọ́jà tó ti gbọ́n lé jagunla bí abẹ tí irun bára bí ajere òbí tó wẹ̀ lódò èmi ò wá ní kòṣù àkẹsàn kí n ṣe pèsè ọ̀rọ̀ àmì kìmí kí n kìmíkì olóṣù ọmọ àkẹsàn ọmọ àjà tó ń wòye oníyàn àkókò tó gbẹgbẹjú sí lọ ọmọ mọlọmọlọ nínú aṣọ ọ̀pá méje ọmọ alákó ọfà yìí tí dúdú ọ̀rọ̀ yìí tó ṣẹ́kù nínú aṣọ àkẹsàn ó tó máa kùṣẹ́ dàbúra bí aṣọ àkẹsàn lọ́ní baálé ọjà ìlú ìyẹ́sílàwà tá a gbé ń ṣeré lọ́wọ́lọ́wọ́ ní àti ilé iṣẹ́ wa Lutus Human Record International agbáṣà ní ìgbogbo àgbáyé káàbàtà láìpẹ́ láì jùlọ a máa rí gbogbo fídíò yìí ta tá a ti máa rà kò ní bàjẹ́ gbogbo alóògbòdò lọ́wọ́ ẹni wọn àgbàdo lọ lẹ́yìn ìtẹ̀ní àwọn eégún máa bẹ̀rẹ̀ sí ní. <laughs> ẹ ti gbọ́ oríkì ìbàrú àti gbogbo ìlú Ìyẹ̀sí lápapọ̀ àwọn olóyè ọ̀jẹ̀ obìnrin ni mò ń kí lọ́wọ́lọ́wọ́ kó tó di pa lọ síbi oríkì wọn nínú àwọn eégún apàjẹ́ tìlú Ìyẹ̀sí òun lẹ̀ ń wò yìí nínú àwọn olóyè ọ̀jẹ̀ obìnrin tí mò ń kí lọ́wọ́lọ́wọ́ olóyè yìí síwájú Babátúndé Atókànlọ́jẹ̀ àkú ọdún olóyè àyìnà ayédọgbọ́n olóògbín ará ògbójò bájídé ọmọọba délé dejiteji òpèsè ọgọjẹdọmọ àlejò ọmọ kémi òjọ tó yakọ gbẹmí fọyà gùnkọ yìí mi òjọ tó ṣàkọmọ gbẹmí fọ ṣàlàwẹ yìí kémi fẹ di kí àmúṣẹyẹ ọmọ oníkí ẹyin gẹdẹ ẹ gbogbo yín pápátá ni mo kí àkú ọdún àkú ìyèdún olóyè lawal ààrẹ tìmílọjẹ àkú ọdún o olóyè ayédọgbọ́n ìyálòdì ọjẹ tìlú ìyẹsí bákan náà ni olóyè aláàrán òrìrì òmù àrùn adédùnníṣàn ládéjọbí ọmọ afàrán ọ̀fẹ́ lẹ́lẹ́dẹ̀ ń rìn níṣàn nílé ládéjọbí ilá àránsun púpọ̀ òun ò lépo òfò àránsun púpọ̀ òun ò níyọ̀ ẹ̀bá tètè jáàrelé kálọ̀rì ń bàtẹ́ ńlá jáàrelé àrán ọmọ jìlẹ́jì ń gi balùwẹ̀ dodo níṣàn apánsá lóde òru kése pàràkà àwọn ọ̀nà dẹ̀dẹ̀ lọ́jà oṣòmù ọmọ tuntun àṣẹ̀ṣẹ̀ bí òjẹ́ kórúgba yìí ó lè gbégún wáyé akíyín ẹkú ọdún ẹkú ìyèdún bẹ́ẹ̀ la kí olóyè Ṣadé Oyè Àrẹ̀sà ọ̀jẹ̀ obìnrin tìlú Ìyẹ́sí àrẹ̀sà àjèjì ojútì la lọ báyọ̀ lẹ́ẹ̀lẹ́gbàá ọ̀pọ̀ ẹ̀mọ ẹ̀rú gbálùkù ní mọ̀dẹ ṣèlú sẹ́kọ̀ ní bìrẹ̀sà nínú wọn lé kó obe kò ní yá mọ̀dẹ lára àrẹ̀sà àjèjì ẹ̀kọ́ tí wọ́n oyè tó bẹ́ẹ̀ ni olóyè Fasilat ààrẹ ọ̀jẹ̀ ẹ̀ tìlú Ìyẹ́sí akínyìn ẹ̀kú ọdún ẹ̀kú ìyèdún mi ò ní gbàgbé olóyè Waliat Ògúnròǹbí akéwì ọ̀jẹ̀ tìlú Ìyẹ́sí akéwì ọ̀jẹ̀ obìnrin àkú ọdún àkú ìyèdún olóyè alápínní obìnrin akíyẹ̀fín náà lẹ́yìn tá a kí gbogbo àwọn olóyè ọ̀jẹ̀ lóbìnrin tìlú yẹn sí pé wọ́n kú ọdún wọ́n kú ìyèdún ẹ ọmọ gbódògbodò nílùú Ọ̀ṣọ́dì àwọn náà wọ́n wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni àdìsá dẹ́sítẹ̀ ọba àlùkọ wọ́n wà ń bẹ̀ orí kan kú ẹkú ọdún ẹkú ìyèdún ẹkú àdúrótì ọmọọba onílògbò àṣòwò ọmọ àṣolúṣọ bàbàtàn ọmọ arígbálábomi ẹkú sèrè àkú ọdún